الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أني àátùmọ̀ أتواجد àlàyé táǹbà lọ nínú tíra ìlógún mọ̀rọ́ ìṣẹ́rẹ́ ìta àṣà. Hadithi tí agbèyẹ̀wò lè mú ní kìtàbù ìkọ̀dọ́. Wọ́n ní hadithi àbí òlè رضي الله تعالى عنه من قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وآله وسلم أبو هريرة أنا محمد صلى الله عليه وآله وسلم يمكن إنكم فتحرصون على الإمارة إنكم فتحرصون على الإمارة أما تدكفروا أما نفى أما نفى الجلول سبب في أنا بلوتي نبي فيك صيغة مضارع تنصو الحال والاستقبال tuntun téèyàn ń ṣe lọ́wọ́ àti ní téèyàn ó padà mọ́ ẹ ṣe. ìgbéwà tó lè wá bí sìn ṣe tata ìtòòmù èyí tó padà á kú ẹ̀yẹ pé ìṣètò bá lò lọ́wọ́ àtúndì. káìtọ́ afílẹ̀ ní tàhìrì tó nà ní pé tuntun téèyàn ń ṣe lọ́wọ́ èyí téèyàn padà mọ́ ṣe nígbà tó sì ti wọlé tó pàpà àdìsúwòn yẹn pé ó fẹ́ yá bẹ́ẹ̀ máa fojú kòkòrò alálẹ́ máa rọ lórí ìjọ lórí obìnrin pẹ̀lú nǹkan yìí ò sí láyé àwọn ènìyàn sísìn yẹn sáré gbọ́ yìí ni ìpè tí ó padà máa ṣẹlẹ̀ bí n bá lọ tán. ẹ máa sojú kòkòrò sí ìjẹ lórí sáré bí sọ yìí náà pẹ̀lú mi àlàáfíà gbogbo wà nínú àwọn nǹkan tí àníyàn sọ tí ó padà máa ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ lójú ẹ̀. kí n kálukú náà mọ ẹ ní òfẹ́ yìí ìdìbò kan mú ẹ mọ̀ dojú kò lórí ètò afẹ́dùnkò wàsàtàkùnù nàdámà sani yahoo malikiyama alẹ́bí nǹkan yìí padà jẹ́ nǹkan àbámọ̀ lọ́dọ̀ ní malikiyama ní ìṣẹ́jú pósì kan ó jẹ́ aláṣẹ ta àbámọ̀ ni ó di lọ́jọ́ ọ̀gbìn malikiyama yóò rìgírẹ́tì فنعمة المرضعة ربيعة بن نمت المرضي عم بي فيبني أمي أبي أمي ينفع كان في في في في آه إبراهيم هو عم بي أبي يبدأ يبغى لولي فوني يوم أبادو أيوم أتلنسي أيكو أفانا أيوم bóyá ẹmọ ara bàbá ẹmọ ara kágbádá àbẹ́mọ̀tò ṣe ṣe wù. ànímọ́tì àlùmọ̀rọ̀dẹ́à tàbí ìsàtúlù fàáfímù. Ah, nígbà tí yẹn bá gbẹnu kú ń bẹ bí ọmọ tó mú yẹn tán yóò ní lára nígbà tó bá fẹ́ gbà lóyà bí tó bá gbẹnu kú ń bẹ yóò gbà yẹ gbádùn gbà tán tó mú yẹn. ìní pé nígbà tí yẹn bá kú ń bẹ tán tí o bá ṣe dáadáa àwọn nǹkan tí yóò máa bá pàdé lọ́dọ̀ ọlọ́run ní jìyà ẹlẹ́bi pé ìgbà tí yẹn gbádùn tán ni wọ́n á gbọ́ yẹn fún ẹ̀yìn ẹ̀rí kọ́ ọmọ náà ní bẹ́ẹ̀ sílẹ̀ ẹ bá ti wo tó bá ẹwà kò dé sáré mi sí ẹ̀rí pẹ́ mi tẹ́ bá ń ṣe ẹ bá wà lórí kò ní ìfẹ́ dégé ní ẹ̀bẹ́ sílẹ̀. yẹn fún gbàtẹ́ yẹn mú lọ́wọ́ ń gbádùn nígbà tó bá gba lẹ́nu rẹ̀ náà ìlera ní òde bẹ́ẹ̀ lẹ́nu ní tó bá pọ̀ nínú àwọn pè é. Hadithi wa nu Sahih Bukhari. Nam. طلب الولاية في القضاء ìyẹn pé kéèyàn àwọn àlùmíláyà kéèyàn máa wá ipò mo fẹ́ jẹ adájọ́ ọ̀gá èrè amílẹ̀lùmíláyà àbáwọn ipò míì àwọn ìṣẹ̀dá àlàfẹ́yìn ìṣesí méjì ni wọ́n bá dé gbogbo ìgbòtẹ́ ìbá òkú rẹ̀ dùn. alákọ̀ọ́kọ́ àyẹ́kí dàmínà tuntun yà àléyé àlìjá ó yẹ pé èèyàn fẹ́ fi máa gbá yìí ní ká máa fan ká máa rá bàbá rẹ̀ ká máa fan ẹ̀yìn ìtẹ̀lé lẹ́yìn ọ̀rẹ́ àfà àdúgbò yẹ pé náà bẹ́ jẹ́ à náà jẹ́ aláṣẹ olórí Salman abúfẹ́fẹ́rú bàbá ìhùwà lùmọ̀tìmọ̀ tí ẹ bá fi torí eléyìí wáyé pé ẹ̀kẹ́ tí ò bá mú nípa àfẹ́ mi ìwà burúkú ni ìwà ikú ni. هو الذي ورد في الأحاديث الصحيحة بذمه ومنعه إليه كما حديث تبدأ لواتاب وابن واتل وما واقو nítorí ìtọ́ fẹ́ gbà torí pé ipò yẹn mọ̀ sí oníyà responsibility ní ṣe kéde ní ṣe kan kama ọ̀nà rẹ̀ ìyẹn lè tẹ̀yìn ẹ̀bọ ni kò tó láti èdè pé nítorí ìyẹn lè gbọdọ̀ tó wá ẹ̀sìn. pàápàá jùlọ kó tó wá jẹ́ kó ẹ̀sìn. ẹ̀rọ alágbèjà náà dìde mọ́mù ní létí èdè mọ́mù tó wọ́n mọ́rí àbá mi bí rẹ̀ wọ́n kò ní ṣe é wù. agbára di di ìdíjú ìfúnẹ̀fẹ́ di mojú agbára di di àwọn ojútùú àbí ìfúnẹ̀fẹ́ di mọ̀kádàmù ìfúnẹ̀fẹ́ di mọ̀kádàmù àbí tàmọdó ti di míṣánná èmi ní fẹ́ di míṣánná ìjọ kan ìdàpá ẹ̀fọ́ láti èmi ní fẹ́ tẹ̀fọ́ ẹ̀fọ́ láti àti tó tó àti tó ìfọ́lá yẹn bá lọ́ọ́ gbé níbẹ̀. wọ́n ní yẹn gan ni àdéhùn wa látọ̀ abẹnú àtẹ́lẹ̀ ní tó bá tọ́ tí a fẹ́ jẹ lórí ń bẹ̀ ẹ̀rẹ̀ tó jẹ́ pé torí káńpá máa pápá rẹ̀ ni kárùkẹ́ lómi kẹ́rin tí ń jà àti kẹ́rin tó fẹ́ jẹ lórí tí ò نعم الإمام مسلم بن الحجاج القشيري النيسابوري رحمه الله تعالى بحديثه من حديث أبي ذر البفاري رضي الله تعالى عنه قال قل قلت يا رسول الله abúlé ìdìparí ní gbogbo padà ní ìlú òjíṣẹ́ ọlọ́run aláfẹ̀fẹ̀ àmìlì ní aláfẹ̀fẹ̀ àmìlì ní ẹ̀ ní gómìnà ẹ̀sìn pò kan ipò yìí kele pé ń jẹ́ àkókò ó rí pé àdéhùn sí ẹnìkan tó ń sábà ìgbà mùsùlùmí ìwọ tó ti gbà títà náà bá lè ṣe o ẹgbẹ́ fún àwọn náà káfíńrán ó mọ̀ yìí lọ́wọ́ ọ̀là níbi ní àìní ẹ̀yìn zar ó weak ó lẹ̀ kéde káwọn sáré lẹ̀ ní ìmọ̀jú kódà níbi tó sọ ọ̀rọ̀ kan tó fi tó fi pé afúdá kò láàjà ẹni tí wọ́n ṣe tó rọ̀ yẹn pé láti gbé responsibility tíjọ lórí mọ́ bá dé wọ́n iná àmọ́ ẹ̀nà nígbà àdìgbẹ́ tí ọjọ́ béèrè pé àmọ́ ẹ̀nà ni. wọ́n iná yawm al-qiyamah tó fi ní wà nàdá mi. torí pé ìmọ̀ ìjà àkókò ipò ó dùn gbé dàlù àwọn èsì máa lórí ìṣòro rẹ̀. ẹni mi ò rà dojú sí ó rà wà dojú sí láàrin àwọn ẹ̀dá lọ́rùn. wà nàdá mi ọba mẹ́jọ aláṣẹ ilà mẹ́ni àkábà ha bẹ hàpẹ ha àyàfẹ́ tó bá rí ìwọ̀ tó wà ń bi ìtẹ̀lẹ́jẹ̀ yẹn tó wá tó tó ń pé wọlé ìyẹ̀wò ìyẹ̀wò ìlú ni wọ́n ń pé wọlé yìí ẹ̀ńdẹ́ tó fẹ́ dùn tó gbà pé mùtùmùtù rẹ̀ ló fẹ́ lọ jẹ́ ìríwọ̀ kẹ́kẹ́ ìwọ̀ mùtùmùtù ló fẹ́ lọ jẹ́ ìgbádùn rẹ̀ ló fẹ́ lọ gbà àpọ́nlé rẹ̀ ló fẹ́ lọ rí iṣẹ́ ojúṣe tó wà ń bẹ̀ fún mi. Àlejò lẹ́yìn tí ìdólórí ò ní dábàámọ̀ fún tí ò ní jẹ́ ìdójútì fún ọjọ́ gbọ́dọ̀ àlùfẹ́wọ̀n onímọ̀ ní àhábà hábì hábì hà ẹni tó dúró ti wọ̀ tó wà ń bí ìdólórí tàbí jẹ́. فأدى الذي عليه فيها إذا جاء وفي فقه irú ẹni bẹ́ẹ̀ náà ni òun jẹ́ ẹni tó mọ kábàámọ̀ lọ́jọ́ ìgbà tó yá. Ṣé pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí náà gbé kábàámọ̀ bọ́ ni? Bákan náà ni wọ́n rí ìdójú sí lọ́jọ́ ìgbà tó yá. Ànábì òbí fẹ́ fún Abubakar ní ètò kan àbí kẹ̀kẹ́ kó dún tó jẹ́ aláṣẹ ń bẹ̀. Nípa lórí ìmọ̀lúyàn tó jẹ́ nínú aṣọ fún ránjọ pé àwọn kẹyìn lè fáyà rẹ lójú àmọ́ o tún wà lóko wà. àìsí àbúrò rẹ bí ìdìbànú ìdìbò ìta gbọ yìí pé bóyá kó wà àti nǹkan que pẹ̀lú tó. àmọ́ náà wọ́n ti kókó bíi tí ìbá bẹ́ẹ̀ jẹ́ olórí lé lórí. ó wà rẹ̀ pé kó mọ̀ ṣe kó lágbára tó fà kápébù láti ṣe nǹkan yẹn. náà alimami Tabarani rahimahullah ta'ala wal Bazzar alimami Bazzar àbúrò بسند صحيح عن حديث عمرو بن مالك أن عمرو بن مالك زارت العزيز عن النبي صلى الله عليه وسلم قال أول أعمى الأعمى يقول ìjẹ lórí gbà mí àkọ́kọ́ ẹ̀ lè gbé ebi sẹ́yìn wọ ọbẹ̀ náà àtẹ́lù àbí kò sí dada kò sí kíní kan pàpà ní hàlẹ̀ dáàmọ́ ẹlẹ́ẹ̀kejì wà jẹ́ àbáwọn tó ní wọn káwọn bá bá lè ní ìjà fún mi. ọ̀la ìní ìṣẹ̀lẹ̀ sí ẹ̀mí látàyè láyé ọ̀gùn tó lò wá nígbà nǹkan gbogbo adúgbò jẹ́jẹ́ ni mo fún gbàdúrà jẹun mọ́tẹ́lẹ̀ mọ́mọ́tò olùkọ̀ọ̀kan yìí. وثالثها عذاب يوم يوم يوم القيامة إيه ثواني كني يوم القيامة إلا من عدم أيا فين تبا شديد نوري يقول نوري تبا الإمام النووي رحمة الله عليه مثلا إنه حديث باب هذا أصل عظيم في كتاب الولاية ẹni àdéhùn ìgbẹ́ mi pẹ̀lẹ́ àbẹ́rì tí bí iye wa pápọ̀nù máa jìnà sí ìmọ̀ ẹgbẹ́ ju lórí. Làtúnyà máa ń dìbò nìkan sí ìgbà pápọ̀nù tí ò lágbára àti pé ìwọ̀n ló wà bẹ́ẹ̀. أو في حكم دخل فيها بغير أهلية ولم يعلم يعني رجع وفاني تقول له قلت له tí ó wà káfíìmù tí ó ní tí ó wà qualify tí ó ti wá ṣe déédéé fa iná òun yáń dàmú aláàmà ní fárọ̀tọ̀ mi nìyí ìlà àdúgbò àdéǹdàbá ìyàwó ìfẹ̀yàmù ẹlẹ́ni yóò gbọ́dọ̀ kábàámọ̀ lórí àwọn àṣìṣe rẹ̀ tó wáyé lọ́wọ́ rẹ̀ nígbà tó wà láyé nígbà tó bá ń sanlẹ̀ fún lọ́rùn torí wọn ó béèrè olùdíje kò yẹ sí. ó jẹ́ káwọn pé gbogbo tọ́lọ̀ bá ṣe fún wa ní dáadáa ni láburú ó fi ṣèdánwò fún wa ni tòun tó lọ́mọ fi ń ṣèdánwò fún yẹn nípò ẹni tí ò bá gba kò pẹ̀lẹ́ tọ́ rẹ̀ tó túmọ̀ lẹ́yìn pé kò ní pa nígbà tó lọ́mọ bàbá náà wà tààdá tí bá ṣe ìṣirò rẹ̀. bákan náà àyè tó lábàlùkọ́ bá wà wùlé láyà lẹ́yìn àmọ̀ àyè náà tó àná àlejò afọn àyẹ̀sìn lọ lùkọ́dọ̀ àwọn olùwìlà ẹlẹ́kẹ̀ alákọ̀ọ́kọ́ náà sọ pé ẹni tó ń wá ipò nítorí pólíkì ẹ́ ó fẹ́ gbá gbádùn adùn rẹ̀ ló fẹ́ ìlànà ìgbẹ́ àlàjì tó ń bá yìí. ẹlẹ́ẹ̀kejì wá ní pé àyẹ̀sìn lọ lùkọ́dọ̀ àwọn olùwìlà ni a nà nípa àyílẹ̀sìn àlẹ́ yìí kí ẹ fẹ́ jẹ́ orí ipò yẹn kó fẹ́ jẹ́ adájọ́ nítorí púpọ̀ dẹ̀dẹ̀ fún kó wà lọ. Yánà la yóò jáde mọ̀ níwá áàrù lẹ́hà ọ̀lùfẹ́yàmù bí ha. Torí pé ààrẹ ni tó dàbí rẹ̀ mọ́. Tó bá ní tí ìfà fẹ́ ti jí lórí àgbàdo àti nàkọlẹ̀ yìí ọ̀nà òkúta bá ti mú ọta mẹ́mú oníbi ẹ̀sẹ̀ bóyá tí wọ́n ta sọ́lẹ̀ yìí wọ́n ní àlùmíláyà ọ̀rọ̀ tó mọ̀ta àyè náà fún aláàbàtà tó ṣe kéde ó ti dọ̀rọ̀ yẹn tó yẹ ní oṣù lónìí. tó pé tí o bá ti gà á ẹni tó ilé tó fi nínú gbogbo bẹ́ẹ̀ gbọ́dọ̀ fi kí mọ̀ ṣe àti ní àwọn ìjẹ́ àwọn ìjẹ́ kéde àwọn ìjẹ́ kéde wọ́n á rí pé ipò yìí ìwọ náà fẹ́ gbé báyìí kẹrin kótó àbá ti mú ẹni tí òun yìí yẹn gírí mi ní ọ̀ọ́dún bẹ̀rù mọ́ ó ta aya náà ọ̀gá ó lè yẹ tó lé wa ń gbà wọn. ṣá tó wọ́n lọ gbọ́ táwọn ti ṣe ìtọ́jú bẹ́ẹ̀ náà làwọn kó ayé mi. wọ́n ìrà àfàràkà ha bí ẹ bá fi lè rẹ̀ àwàlá wọn láyà tó tóbi à ẹni tó fi ráàrí tó padà mọ́ wọlá yọ sínú ha èyí tí òfin ti ẹ̀kọ́ sí ilẹ̀ ní padàgbà ọyẹ tí gbogbo ha bẹ àbí mi yà nítorí àyíkẹ nítorí àníyàn pé a ah, káwọn lọ gbé fẹni tí yóò sọ tó fàlẹ yẹn gbà tí mo tẹ́lẹ̀ bẹ gbà tó ẹ pápá jùlọ àwọn tòbí ìfẹ́ máa ń fẹ́ bí ṣe àbí nígbà tó ní ẹ̀mọ́ bàbá kan ní oúnjẹ ìmọ̀ àbí bí àbáwọn ló kú bí àbáwọn ló kàn àbí ni wọn ló kàn òun ló tún wá kẹ́kọ̀ọ́ sí ìlú tó mọ súnà débi ìdèpò tó ti máa fi dídí àlọ́ o irú ẹnìyẹn tó bá filẹ̀ ta ni ó ẹni tí ò fi nǹkan sọ̀tẹ̀ àbẹ́ ẹni tí ò gbà dùn. wọn ní tó bá já níyẹn ilé rẹ gbà pé àkékè ah, ní ọba ara rẹ kíkọ yóò bá fa ní ìgbà wà ó wà lùkọ́ fún mi hasan èrè tó dáa nìyó fàáfà mùfàábùn màjúrún mùhánù àlè ìhà irú ẹni bẹ́ẹ̀ yóò gbẹ̀ fún lọ́dọ̀ lọ kódà yóò hánù àlè ìhà ọlọ́ọ̀ fún àníyàn yẹn ìwé ẹjọ́ àwọn olè ní ọ̀rọ̀ ọkùnrin ẹ̀sìn àtìkọ́ ajé èèyàn mélòó ní afẹ́ tó ti gbà iyì ibẹ̀ àpọ́nlé ibẹ̀ ẹ dúkìá táyà ó kọjọ láti bẹ̀ lẹ́nu fífi ń gba ètò kódà yìí mọ ẹ báwọn yẹn lọ wá pẹ́ nìkan di ó ti ẹ́fù tí kò kárí sí nípa ẹ̀sìn àbọ̀ ayé gbogbo rẹ̀ tẹ̀ ó já owó ibi tó tẹ gbogbo kọ̀ọ̀kọ́ lọ nù àní àní bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ bá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ̀ ti gbé ẹrù rú kódà àní rí lẹ́rù sẹ́ni tó di kánsẹ́lọ̀ kánsẹ́lọ̀ lásán àbí nínú oyè tó máa ń dìbò yẹn yìí tó kéré jù eh! ẹnu ti wà lọ́rùn lágbájá àníyàn lọ́rùn àyè mọ̀ lọ́kùn ìgbà tí ó ti ẹni tó tó gbà pé owó ti dé kíní. àwọn agbèfẹ́ nìkan ṣe kó wa bu ẹkú ẹkú kẹ oúnjẹ tí ń sọ pé òní best man of the kíní for the job <laughs> ẹkú lọ́nà tí ó tó pe lérè lójọ́ yẹn. ẹ fẹ́ pa mí ni òkèlè ẹgbẹ́rù mi yìí zéèdì múnà sáàbì zéèdì múnà sáàbì ọ̀dẹ́ àlẹ́ àní nínú àwọn kásábàtà lè wáhì nínú ẹ̀tọ́ máa ń kọ́ wáyé láyé àlẹ́gbẹ̀ mi láyé kí n bá rí sọ́kà lè ẹ̀kọ́ láyé kí n bá rí sọ́kà lè ẹ̀kọ́. nígbà táwọn ẹgbẹ́ wa kú ṣe ogun àlìyàmọ́ ẹ̀fẹ̀ láyé àlẹ́gbẹ̀ mi aláyé Abubakar ṣe àwọn apá kan àlùmọ̀tẹ̀dún ẹ̀ tọ́lá àwọn òṣèlú náà àdúrà tó sọ̀rọ̀ àwọn aláàánú ìlú àwọn ọmọ ilé ìzàká àtàwọn tọ́lá àwọn ìzàká mọ́ gbogbo tá Abubakar ìtòjú kọ rèé jẹ́ pé àwọn òfò àbùsọ̀ sí láwọn gbogbo kan lọ fi sẹ́yìn ẹnu wa ba Abubakar lẹ́rù bí nǹkan ń lọ ìdógún bá tó ṣe tó ti bá tó ti bá tó àkùrá ní ìtọ́jú ilé ìlọ́pọ̀ ẹja kó kúránì lọ sí lọ́dọ́jọ́ kan torí aláyà níbi ẹ̀ka kọ káàkiri káàkiri káàkiri àwọn bá tó ń kọ́kọ́ fà sẹ́yìn láti ṣùgbọ́n ṣùgbọ́n mọ̀ padà kọ̀m̀pútà. abakiri wa fẹ́ sahara kata yìí fún nínú àtọ́jẹ́ kátábàtú lè wá ìlà yà lẹ́nu wà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìsáàbẹ̀ ọdẹ ẹ̀rọ tààlà àná. tó bá bakiri sí ìwọ only can panel is very well, not meeting. Ah! ó ní ìtàbù bá tèmi gbé fún òun yìí tó bá ní òkèèrè o tó ga rororo kó òun là kó o sì fẹ̀ fún bí kan lọ sí ibòmí ó kẹ́ ọlọ́run bí ipò tó lọ gbóhùn sí lọ. Tọ́lá nìkan ni ó lè di panẹ́lì àtìmọ́ owó tí ó bá gbogbo àlòkéṣẹ̀ tó bá bẹ̀ ẹ̀jẹ̀ ti dé nìyẹn. Ẹ bẹ́ẹ̀ kọ́ rélùwẹ̀ kò rí kọ́ ni pé á ipò tá lè bá gbé ní ibò ní wàá dìbà kódà káwọn bá ti sọ pé òkè yìí o fọ́ gbogbo ẹ̀ fọ́ sí ìpìlẹ̀ lọ sí ìborí ó sì rọ̀ mí lọ́rùn dídé sí gbogbo ìbò yìí lọ. kò rí kọ́ tá lè falẹ̀ ni. ìran àárẹ̀ mi ẹ bá kọ́ gbé mi sẹ́gbẹ́ fún ọ̀rọ̀ kẹ́kẹ́ gbogbo jẹ́ kọ́lọ́ ẹ̀kọ́ lọ lọ́lẹ́ yóò kọ́ ti fi ìfẹ́ sí iye tí mi ni nílò àbí níjó ti dé ní akínú ẹ̀ dé kékeré yà ẹ ti rí ike owó tó ti máa ṣe yìí. Subhanallah. Àwọn eré àwọn eré ojúṣe ẹ̀ rí ojúṣe. Ẹ kà kọjú sí i. ọ̀rọ̀ kan tó gbajúmọ̀ ọ̀rọ̀ tó gbajúmọ̀ ni nítorí pé nígbà tá a wà á kéke àdìsí lábọ̀ tó gbadé láti ìtàlẹ́ àdìsí sẹ́yìn nìkan mi ọ̀dí mo <laughs> èyí tí àdé ti o ìwé ọ̀rọ̀ tó gbajúmọ̀ ni pé sẹ́yìn nìkan mi àbí sẹ́yìn nìkan mi olórí àwọn èèyàn kan oníkíní káàdé mo òun náà ni ó mọ òun ni ó mọ sá fún ẹ̀yin lẹ́pẹ́ lórí ògbọ́n ẹ̀yin ò mọ sùn kó o ní légíní òun sì sùn lórí ọ̀rọ̀ sí i. níwọ̀n ti kìlà kìlà lórí ọ̀rọ̀ sí i ìyẹn lè ní ọ́pọ́sìtì láàrin ọlọ́run tó ṣàánú wa. abdullahi bin masoud onílẹ̀ ajínigbà kọ́ọ́díà bẹ́ẹ̀nà ní. abdullahi bin masoud ni kí n dúró láàkín bí adájọ́ láàrin ìlú lẹ́nu ìlú akọ ìjọba. ahabu ilayya min ibadati sabu'ina sana mo fẹ́ràn rẹ̀ jù ìbáàdà akẹ́yìn lọ seventy years inú gbà lérò lórí ọ̀rọ̀ yìí ṣé kò fẹ́ jẹ olórí màá ọ̀kẹ́ tó bá ní tó gbà lérò lórí pé ah ni pẹ̀lú àníyàn tó ń fẹ́ máa ṣe àtúnṣe ní màálí yìí irú òkèjì ta fọ̀rọ̀ kẹ́ni tó bá rí nǹkan inú responsibility kò ní kò ní kábàámọ̀. ibn Qudama nínú al-Mughni wọ́n ní wàfíìl kọ̀dọ̀ ìfábílùn abim ní ẹ̀jẹ̀ adájọ́ ọ̀làwàmẹ̀ tó pọ̀ lìmọ̀nkọ́wé àálẹ̀ lẹ́kẹ̀yà rèé ẹni tó bá lè ṣí tó lágbára rẹ̀ ní o. wà á dá ilẹ̀ hákìtì tó sì lè mú ìwọ ọdún ṣe. wàlùfáàlùkà jẹ́ àlọ́lọ́ òfin ajírọ́nù àlẹ́ lẹ́kàtà kódà ọlọ́run tó fi ẹ̀sán ẹlẹ́fẹ̀ẹ́ tó bá dé dájọ́ báyìí tó bá ti lè fi tó yẹ pé àníyàn rẹ̀ olùkúfẹ́ ó fi ọlọ́run ṣe ọlọ́run fún lẹ́sìn wà á kọ́tọ̀ á ní ọkùnrin ní kápá ìyẹn pé ìdájọ́ kó ṣe mistake yẹn àní ló ṣe mistake àní kakọ́ mistake. wọ́n á nà fi amọ́rọ́ bẹ̀rẹ̀ màrún agbẹ́sẹ̀ bá ń dájọ́ láàrin yẹn ń pè wọ́n di dáadáa ń fi dáadáa lọ́lẹ̀ yìí wàánu sọ́ọ́tà lè lè mọ̀tò lówó bákan náà ní ìran aláì àìfẹ́gbòsí lọ́wọ́ yìí ẹ̀fá níbi tí sọ fún wa pé ní káran alágbòsí lọ́wọ́ àtẹ̀yìn tí àwòsí. náà ní sọ́ọ́tà lè mọ̀tò lówó ẹ̀yìn fi ìran ẹ̀fẹ́ sàbòsí fún lọ́wọ́ yìí yóò bá ọ̀rọ̀ dalẹ̀ bọ́ọ̀lì àǹdọ́rọ̀lẹ̀ tó sì máa ká àwọn alábòsí lọ́wọ́ kù láti máa sábòsí. wà ìfúláhàn lẹ́yìn ẹ̀nà tó sì máa ṣàtúnṣe àwọn èèyàn pàtàkì ìsọ̀lẹ̀ bá bẹ́ẹ̀ mi bá tó sì máa já àwọn akẹ́gbà lọ́wọ́ kan adájọ́ ló ń já ẹ̀mí ìgbà lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ wẹ́ẹ́ ti kàfà mí tí ò bá fẹ́ adájọ́ ni. Ibùdó kọ lórí orin pé ẹ̀ làwùlá àìmọ̀sùnà àfáàmọ́ ńlá náà ògbòlò àfáàmọ́ ńlá náà ògbòlò ẹ́ àfọ́rọ̀ àbẹ̀ àfùnà nàhàbáńlé àfọwànà ọlá àìmọ̀sùnà tí ìbá táwọn aláṣẹ wa ni àfáàmọ́ ńlá náà ògbòlò ọ̀nà bá ti rọgbọ ẹ̀rọ ẹ̀kọ́ ni ẹ̀rọ pa ń gba kíníkà kíníkà ẹ̀jẹ̀ mọ̀ kíníkà kẹ́kọ̀ọ́ kúnlẹ̀ bá bá pa àbúyanu gbogbo ẹni ṣe ẹni ṣiṣẹ ṣe ìṣe kékeré ẹni ṣe kékeré ẹni ṣe ẹni ṣiṣẹ o ẹ bá kọlọpàá kó lẹnu ètò mọ ẹni ṣiṣẹ àbáwọn aláṣẹ wa ní ṣé ẹ̀jẹ̀ ògbà aláṣẹ wa ń bì kan tó bá ti kan yẹn rántí. àfáà ìlú pé láwùlá àìmọ́ tó bá báwọn aláṣẹ wa wọn adarí wa àǹfààní lánà sókòlù ọ̀nà bá bìí kékeré àbẹ̀rẹ̀ bá ti fún làkàna àbẹ̀ àfù náà náà bá yẹ àkùwá yẹ àkùwá náà. àwọn atájọ́ lẹ́yìn báyìí àwọn alágbára ọba ti kíni bá ti máa mú abáàlẹ̀ tí a fi yẹn mú nǹkan pa lónìí. ta ló nílẹ̀ yẹn? wọ́n ṣe tiẹ̀ ṣe tiẹ̀ láyé ni wọ́n là lọ́dọ̀ ọlọ́pàá mi kò sọ́dọ̀ ẹni tó ń lọ sí ìbá sí wọn lọ́sẹ̀ gbàgbé mi. wọ́n rán gbáyàwó yẹn gbé tó kú nínú rẹ̀ àwọn mọ́tò yìí wù mí ẹ bá ń kájí ẹ̀ àwọn alágbára ìbá ni wọ́n mú àwọn ọ̀lẹ́ bá mú. ó jẹ́ pé ní ikùn lórí ipò adájọ́ àǹfààní wà ń bẹ̀ tó pọ̀. àìsàn àdéhùn yìí tàbí pé ní èyí ó gbádùn rẹ̀ bí ẹni tí mo yàn ní àyè tó bá kó mẹ́ yóò yóò di kíni yóò dẹ̀ ń tẹ́jú àwọn yẹn lẹ́nu ẹ̀ yóò ní lára fàlàdé ìdíyẹ bá wí nínú kọ̀mílẹ́tì dàbọ̀ tó wá gbòdì fàlàdé ìdíyẹ bá wí nínú àwọn ọ̀nà méjèèjì tí a ní ẹ̀rọ fẹ́ jẹ́ olórí alákọ̀ọ́kọ́ ẹni tó jẹ́ tó fẹ́ máa fi gapá títí pé torí ojúṣe ibẹ̀ ó fẹ́ mi kọ́ ayé jọ ni. tó lè fi débi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ẹ ká à ń jẹ yẹn níbi oyè ẹ fún mi tí ò ní ní gẹ́gẹ́ ẹ tó ń fi apá lóde rẹ ni àbí tó gbé e rẹ nìyẹn. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ayé náà fẹ́ ni tó bá yá nítorí wọ̀ tó wà mẹ́rin náà làkàdé ẹ̀ fún wa láti mọ̀ fẹ́ aláì lọ́wọ́ àwọn tó sábòdì láti mọ̀ gbẹ̀tọ̀ wọn láti mọ̀ já wọn bàdọ́dọ̀ àwọn alábòsí ajẹni nípa bákan náà láti mọ̀ ṣàtúnṣe láàrin àwọn èèyàn ẹgbẹ́ àníyàn yìí lè yàn fẹ́ èsì débẹ̀ ẹni tí òbòrò yìí kódà ń gbà mí ló lè di ọ̀rọ̀ ẹ̀yàn fún mi sọ pé kò sẹ́lù míì tó lè dún bẹ́ẹ̀ mọ́. المتوقف لغير في أمر من الأمور إن كان المتوقف له مستحق لتلك الوظيفة فالمتوقف محمود أني يقولوا جاي أنت ما بيعرف أنك تفيد جاكو وهم بعدهم وما في بروتكت wọ́n ràn lọ́wọ́ lórí tó ẹ̀fẹ́ dé tó ẹ̀fẹ́ ni ìyẹn ó lẹ́tọ̀ọ́ sí tòótọ́ nítọ́ ń ṣe àágbòsùgbà hmm. fún ọ lórí ẹ̀. àbí pé ọ̀ràn ọmọ ìyá rẹ lọ lórí kíni lórí dáadáa ni. wọ́n ká nínú tọ́wọ́ akọ́tọ̀ láwọ́ láyé tẹ̀sí kò lè láyà. bẹ́ẹ̀ ni tọ́rùn lọ́wọ́ yìí ṣèwọ́ gbogbo ẹ̀ wá mú wọlé fúnra ká yẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ́wọ́ wá dé bẹ́ẹ̀ ìwọ̀ làgbà ti bẹ́ẹ̀ o. tó ẹ pé ẹni lọ́wọ́ yẹn láàyè ẹsẹ̀ ẹ̀kọ́ lè lè láàyà kò sí kíni kò lẹ́tọ̀ọ́ sí ọ̀gá èrò àwùlà àmì ni wà á ń fà ẹ̀fẹ́ lomi ìgẹ̀ àwùlà àmì ni òun ló ti ta pẹ̀tẹ́ ìjìnlẹ̀ òun ló tẹ̀sọ̀ jùlọ káàdà tàwa tó tó mẹ̀tìmọ́ mẹ̀ hmm? ìjẹ́ ìfàtẹ̀gùn tó ń bá ṣe irú sílẹ̀ tó ń bá ṣe nǹkan tí ẹni tá ń bá ṣe protest nílùú ó náà lẹni tó súnmọ́ wa ẹni tí ò súnmọ́ wa kódà kó jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ tó ti àgbà lẹ́gbẹ̀ẹ́ tó ẹlòmíì kan kò tí a fi tó súnmọ́ lẹ́gbẹ̀ẹ́ kó tó gbowó àbẹ̀tẹ́ lẹ́yìn ẹni bá fún lówó ló bá fi ṣe prọfẹ̀tì tí èdè mi ti kódà kó rẹ́ lómi ìpínlẹ̀ tó ti ní kàkiri. bó ti yẹ kó rí òun ni pé ní ẹni tó lẹ́tọ̀ọ́ sí nǹkan náà ni kó wà ní. القرآن إن من يشفع شفاعة حسنا فله نصيب منها وطبعا يشفع دادا أولي له ولو دادا ومن يشفع شفاعة سيئة يكون له كفل منها وطبعا يشفع أبوه tọ́ǹgbé èèyàn lọ́wọ́ lórí ẹjọ ní kì í yà wí. a mọ̀ pé alẹ́ ni tí ó yẹ kó ló price kan ẹ tó lẹ́tọ̀ọ́ tó yẹ kó wà ń bẹ̀ àbí. ẹnìkan wá fẹ́ wà ń bẹ̀ kò fẹ́ ìwọ́n náà ní àǹfààní àti ìwọ́n náà tẹ̀lé. tọ́ba rẹ̀ lọ́wọ́ nǹkan tó ṣe nǹkan tó dáa. wọ́n ẹ tí ò ní ẹ̀tọ́ sí ni tí wọ́n wá ń bá a fàtẹ̀gùn tọ́sí intermediary láàrin àwọn ẹgbẹ́ pípò àtọ́hún. tọ́sí pẹ̀lú mi awúlá the avenue wilaya ti ní ìdílé. ọ̀pẹ̀lú mi ìyẹn ní ẹ̀tọ́ dìbò lọ. ẹni tó ń sìn yẹn kánà tàwa fótó mọ̀jùmọ́ ọmọ yìí. àtẹ̀gùn tó ń bá a ṣe àbí alárinà tó ń bá a ṣe yẹn. ìdí ò dáná ìwà ìbú ni. jíṣà lè láàyè wà lọ́rọ̀ tó lè. kódà ọjọ́ sáàbò sí lọ́nà àdúgbò jíṣẹ́ rẹ̀ wàgíṣà lè mùsàwá sàtò lè mùsàwá sàtò ìdá ẹni tó ní ẹni tó yọ̀ ń bá ìgbàdúgbẹ́ ọtún sáàbò sí fún un tó rọ̀ pẹ́ni tó ń gbèjà tó ń gbé lọ́wọ́ tó fẹ́ ìkọ́sẹ́ kí ni kò lẹ́tọ̀ọ́ sí i ọ̀gẹ́sà lébọn ìtàwá sàtọ̀là kó lẹ́ni tó ń ṣe fún un ọ̀fẹ́ tuntun tí ò dání ọ̀hún sábò tí kò lẹ́tọ̀ọ́ ọ̀tọ̀ ó bẹ̀rẹ̀ àìsísà ẹ̀sísà ọmọdé ní ara lánàá o kódà kan wọn gbà kankan bẹ kátó arúgbó tó wá ga ẹ ọtọ agbó wa bẹtẹlẹ anabi nà ánàlá ọrọ ọsì wàlíkìní wàlímọrùfẹsì ẹtì ń gba rishwa bright àtẹnjẹ fún nàánà ọmọ bá wọn. anukọ ọmọ gbà kankan kọ ọdún pẹ ní ìhòòhò lẹtọ tó kọ ọdún mọ fún ọkọ nìkan bí bẹ́ẹ̀ ń ṣe ìdá kátó arúgbó tó gba bribe lórí ẹ̀ nìkan ní yí àánà wo àlànà owó àmọ̀lẹ́ ìlú àti ìfún pé ọ̀rẹ́ lọ́wọ́ lórí ìlú ìlú ẹ̀sẹ̀ láti dúró. àlejò ni ní mọ́tò lùmúrúdíà ìmọ̀tò dúró mi mọ̀nà mọ̀nà ìlmáì anábìrì a ah, ìgbádùn rẹ fún ẹni tí mo yẹ nítorí tí ó mọ̀ rí láwọn àǹfààní bẹ́ẹ̀ náà la ẹni tó wà nípò àbí owó mọ̀ wọlé ẹ̀yọ́ mọ̀ gbé yìí fún wàlúùjá ọ̀nà fáfẹ́ ìfọkùn tó bá sọ̀rọ̀ báyìí tó bá fàfẹ́ bẹ́ẹ̀ ìdíje náà nù ìdíje aláṣẹ nù wàbí sáfẹ́ ìfọkùn nù ká nígbà tó bá já lọ fún un bẹ́ẹ̀ èyí àwọn ojúṣe tẹ kò lè dé òsì ká ó mọ̀ burú ìfàbọ̀ àti ha yàwọ̀ ìfìyàwó ọ̀hàfàrọ̀ ti hà nítorí àwọn ìfàbọ̀ àti àwọn ojúṣe àwọn ìwọ̀ tó yẹ kó pé tí ò pé wíwá kábàámọ̀ lónìí ọjọ́ gbé ọ̀hásárá pé ayé ti bá mi jẹ lélẹ́ yóò gbádùn bí ọmọdé mo yẹ lásìkò tó wà ní òkòyè ayé tó wá jánu kó mẹ́tọ́ ìlera wà bá fúnra ẹ̀ lómi ìkẹ́ látàyè ní tìǹbà yóò gbádùn onírin gbádùn láti dòní ẹ pé wọn ló padà lọ ẹgbẹ́ nira dìbò alẹ́ ní látàyè ìgbà yẹn tó ti mọ wá ewu wá di sẹ́yìn níta ọkọ̀ kìíní sẹ́yìn tó wá wà ní ìwà yìí báyìí أقول شيخ عبد الرحمن السعدي رحمه الله تعالى أظني المتوسط الغيري في أمر من الأمور إن كان المتوسط كفءا فهو وساطة محمودة أن الإنسان باين تجعلات ونفهم من دين توفى من دين أوروكا الجرع لأي الجرع سواجه نتوه سيكون alárinà fún tọjọ ìtàbídíárì fún ètí wa ẹni tó dáa ni ìtọ́wà láàrin tọ́jú alárinà fún tọ́ba sọ́nà rẹ̀ yẹn tó dáa lọ sí. ọ̀rẹ́ ńlá pàwọ́ àgbẹ̀ aṣọ ìnáyé pẹ̀lú àmọ́lì pẹ̀lú ìsìlẹ̀. bẹ́ẹ̀ pé ìkẹ́jú ọ̀dà ni alábòjìlẹ̀ yìí ó sàbòjì fẹ́ sí ọ̀nà ó sàbòjì pàmẹ́lì ìgbà wọn. wàá bá wà lẹ́bi yá àrísọ àléyà nìkan ìmọ̀tọ́ mi lọ́dọ̀jú kòkòrò kò ní torí àwọn ìgbádùn ilé ayé àní ìmọ̀tì mọ̀rọ̀lẹ́à tí mo fi àmì ọ̀tún lè já ètò ní à ní ìmọ̀ nígbà tó bá wọn yẹn lọ ìgbádùn lè àbí torí pé ipò yóò dún nípò ìdáláṣẹ ẹni tó ń gbé ìfún àbí sátìlù fáfẹ́ mọ́ bí mo yàtàrà sábà àléyàn ní sábà á sí ìfún náà tó bá já lóko bẹ́ẹ̀ ṣe ìdí ìfà ọmọ borí fáwọn ìwọ̀ tó ti wà lórí ìkànnì tí ó ti wà lórí ìdàgbàsókè yóò bá pàdé ṣùgbọ́n ẹni tó bá fẹ́ gbọ́n kò fún ọ sí ìtàwọn ìtàn àǹfààní ètò lọ́rọ̀ táyé lẹ́nu ní wò fún ojúṣe tó wà lọ. ipò gẹ́gbà ìdọ́síwájú ọ̀sẹ̀ òní yà ní kíni ọ̀sẹ̀ òní yà responsibility ní التكريم يتي كيونا ويونا ميو بفامدي ولا تشريك àpọ́nlé lè tẹ̀yẹ ẹ̀bọ́ ni ṣùgbọ́n kí n lè fi ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ ni pé ojúṣe ni ọ̀dẹ̀dẹ̀ mẹ́rin ló wá rí pọ̀ lójúṣe gbádùn àwọn èèyàn rí sí aláwọ̀ agan tabago fẹ́nìkan wọ́n fi dípò sí ibi tọ́ka ó kọ̀ọ̀kan lọ onípégéni ìgbádùn ti dé ẹni tó bá ń kọ gíra dídé tẹ̀ fún gbádùn yìí ìyẹn ló bá tẹ́lẹ̀ mi bá lọ tó bá bọ̀ tí ò bá rí sí àwọn ẹgbẹ́ rẹ ní ọ̀sùn pé ó kàwé sí ẹ̀mí bẹ́ẹ̀ dẹ̀ ni ojúṣe kódà àwọn míì gan lébi tí wọ́n tiẹ̀ ní ẹ̀sìn tó nǹkan àbí tẹ̀lé ní rárá ẹ mọ rí lójúṣe ìjàmbá tá a fẹ́ jẹ́ atúntún mẹ́sìn nígbà mélòó. ẹnìkan sọ̀rọ̀ ìpínlẹ̀ tó ń rí Canada lórí gbogbo ẹ̀ tó bá tó kóòtù ń bẹ̀ torí pé ó ní máa bá jáde ìgbẹ́ tó bá kó bẹ̀ but ṣé kálukú try láti ṣe ó lẹ̀ ní rẹ́kọ̀dù pé ìgbà bá tó fi wá bí tó lẹ̀ ṣe yìí ìyẹn lẹ́yìn pé mi ó kó mẹ́rẹ̀ kẹ́lẹ́ kó kàn ní ní òní wọ́n pé lásìkò tó wọn bẹ̀ o ní tó fọdún méjì o fọdún mẹ́ta o ní tó náà ṣe ń gbà sí fún àgbẹ̀ tí yóò jẹ́ rẹ́kọ́ọ̀dù tòun náà. ìyẹn ni tó bá ti ń ní rẹ́kọ́ọ̀dù kò tí ìkẹ́kẹ́ bá fẹ́ tá ní ti méjì wọn kí náà láre fi náà ṣe fà fún bíbí prime minister UK tọ́tún mú alẹ́ rí kó lè dégé ní kó lè fẹ́ ẹ̀fọ́ tó ń lo àwọn parliament nìkan ẹ̀ kó níbi president mi ó dẹ̀ gbé báyìí tù á ó dẹ̀ ti ṣẹlẹ̀ chancellor ní ọ̀pọ̀lọpọ̀ ìlú láfíríkà ìkọ́lé dégé ní. kódà tó táìmù ẹ̀ bá tó yóò wá pé à ah, láńsẹ̀ lọ yóò lẹ́rẹ́ wọn bẹ́ẹ̀ ní ẹ̀sùn ní ti kún táìmù ni tí ẹ̀ kó obìnrin dé sí ìwọ̀n lọ ẹ̀ tọ́sọ̀ fi gẹ̀ẹ́sì rà bóun ẹ̀ fi àpòfin yóò yẹ kẹ́ tú wá lẹ̀ káfà wọn bá lọ ni. orí ni five minutes àti orí ni five. ẹ mọ̀ rí ìyẹn wọ̀dẹ̀ láàrin àwọn òyìnbó yẹn fẹ́rẹ̀ tó ti bí ẹ̀sìn lẹ́sìn. ìlú kan náà ní ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ìdí ìyẹn fẹ́ máa ti bọ̀dká ìfẹ́ ní owó kan ló ti fi wájú ẹ̀dẹ́ òun náà ah, owó kẹtí tí wọ́n báyìí títí wá ó yẹ kí ti mítọ̀ fi yé báyìí ẹ̀ bá àti gbẹdọ̀ la o kò ní kó yẹ. tó a gbọ́dọ̀ rí ipò ní responsibility ẹ̀sẹ̀ máa yẹ̀yẹ̀ tó máa pọ̀ sókè àpọ́nlé máa ń fàfà ara ẹ̀ wá mi mo rí ìtàbí kan ṣe fún kan náà mínísítà kan sáwọ́dí gbà fún àwọn alùpùpù sọ àwọn ìkẹtọ ó ní olóhùn yìí fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ kí iṣẹ́ máa sọ̀rọ̀ fún mi kí iṣẹ́ máa ṣe kíni kí iṣẹ́ máa sọ̀rọ̀ achievement bẹ́ẹ̀ ni bá ti rí ẹ mọ̀ ní ti ni ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe kí lóṣù yìí oníwọ̀n sọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ gbogbo oníṣẹ́ kí òní bá kè é. bẹ́ẹ̀ ni wọ́n yẹ ká dákẹ́ kí fẹ́ máa sọ̀rọ̀ ní nípa wa. náà akólu anami sàfàhìtò àfàfi ìdàlá látọ̀nà kìrọ̀rì náà fi màhàbàtì ha fún ìmọ̀ ẹ̀rọ. ẹni bólú bá lè sọ pé ẹ̀ mọ̀ sojú kòkòrò àná fi wà bọ́gbọ́ ọkàn ọ̀sẹ̀ máa gbà kan jẹ níbi ìfẹ́ tó ní sí ìdólórí. nímọ̀ràn tó náà lù fi yá mi ná ilé ọ̀dọ́ òde tó ní àwọn làbá àtìlá nítorí táyọ̀ máa rí bẹ́ẹ̀ níbi kíni ọ̀dọ́ òde tó níyà àwọn àǹfààní ayé àtàdùn ayé ọ̀làbá àtìlá. wà ní fún obìnrin kẹ́lìmọ̀ àti tó bá sọ̀rọ̀ tí wọ́n á sọ̀rọ̀ abẹ́ ṣe kíni abẹ́ gé àbí ẹ̀kọ́ ṣe lẹ́ni alẹ́ ìrìn àti ìgbésókè six five zero ó ti tọ́nà nù ah tí ẹ bá ríra nípò bẹ́ẹ̀ yóò mọ̀ ọ́gbẹ́ ah èmi náà ó yá sọ́ọ̀bù gbogbo ẹni tẹ́ lọ sọ́ọ̀bù náà ni ẹ bá wà lórí ọ̀la ẹ̀wà lọ́la náà ni ó yá ẹtí báyìí ẹtí báyìí náà ni ah ìyẹn yóò mọ̀ ẹjẹ́ fún ọ̀rọ̀ lókè ní ìdá aláṣẹ bẹ́ẹ̀ mo rí pé ẹlòmíì sì wú tó tó mọ́ ah, mo kì í mọ pàṣẹ lórí bá pàṣẹ bóyá tó wà ní ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ àtọ́ àbọ̀ ọ́fíìsì rẹ̀ nìkan ni àní ah, gbogbo olú kí ẹ fẹ́ bí báyìí gbogbo ẹ̀mí ti ti ṣe ó kí gbogbo pépà gbé fẹ́fẹ́ ìròyìn tí wọ́n sọ wáyé gbogbo nípa ìjọba kí ni yóò gbé tẹlifíṣàn yóò gbé à nítorí omi tó ń fẹ́ nìyí ó lè kẹ́lẹ̀ mọ́ gbogbo rẹ̀ yóò gbé orí rẹ̀ kẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́mìí máa ọkàn máa ń fẹ́ rùn kàyé wàlísà wàrọ̀ dàná ayé àǹtọ́lá bìlà ìṣeré làlẹ́ mi ti ọ̀rọ̀ ṣe kí ni ó fi kọ̀ fún wa nípa ìmọ̀ wá òjò lórí. alimami bukhari àti muslim wọn gbà wá ní hadith abdulrahman ibn samura kọ́ọ̀lù ó ní kọ́ọ̀lù àríwá ọ̀dọ́ àtọ́lá ó láàrin ìfọ̀fún wa pé òun sì sọ fún pé yá abdulrahman ibn samura ìlà abdulrahman ibn samura láfẹ́sí alìsìmọ́rọ̀ wọ́n béèrè fún lórí o àyàn béèrè fún ìjà ẹlòmíwá ní ẹlòmíwá ní mo ti fi kọ́ ọ́ sọ́kẹ́sì rẹ̀ àwọn èèyàn mi ní àwọn èmi yẹn mi ní èmi làwọn ṣe kiri làwọn fẹ́ mo fẹ́ tó fowó kẹ̀ jáde mo ti consultation àwọn èèyàn ní èmi làwọn làwọn fẹ́ ah, ah. adùnmí yẹn ti fọ́lé ok tó o bá wa ìwé adùn tó ń gbà tó ṣe ìwé adùn tó wà nínú ìṣúná yìí ó tún gbà tó wà níbẹ̀ tó wà ní sọ àwọn èèyàn náà fẹ́ ní o ẹ máa fàdó àwọn ìwọ́dọ̀ ìwọ́dọ̀ gbogbo lẹ́tà tó bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ yóò fi sọ gbólóhùn kọ̀ọ̀kan àbí bóyá ayé ló bẹ̀rẹ̀ rẹ̀ ó lè ní ebu bóyá àbùtù ní bí ó lè ní bí <laughs> gbogbo ẹ̀ ní ó láti tìwọ̀ sí àlá àwọn àlá nídìí ẹ̀ àwọn la ṣe ìyẹn wà nìyẹn náà àbí fún ẹ náà àwa ń jà láti jẹ ìlú ọ̀nà àwọn fásitì ń jà láti jà àwọn ènìyàn ní ẹ̀sà ń fúnra gbogbo sàlù òǹtẹ̀ ẹ̀sà ń bá gbogbo àlá ìbọn mẹ́ta ni ìfún wọn ẹ̀yin jẹ́ kọ́ gbé ẹ̀ mọ̀ sọ̀rọ̀ bí ayé ìlú lágbájá ò lè ṣe ìmọ̀ lè ṣe ìmọ̀. anábì ní kákùnrin yìí mẹ́wàá fàyínàká inú òtí ìfàhà mi ń bẹ́ẹ̀rẹ̀ mọ̀tí aláàfin torí tí ìjẹ́ aláṣẹ bá wá sí náà béèrè fún fẹ́yìn kẹ́mi wọ ni tí wọ́n bẹ̀rẹ̀ ká sí ìbùdó fẹ́ ṣe kí ni ẹ̀sán náà mi. àníwọ̀ la fẹ́ bàbá wa ta kófí ọlọ́run ọlọ́run dákun rẹ̀ mí lọ́wọ́ o ọdún náà fẹ́ mi o èmi tó gbà mi o rẹ̀ mí lọ́wọ́ o sàánú mi o jẹ́rìí ṣe o.

yóò wá dàrú ẹlòmíì onímọ̀ ìkírí àti gbogbo yóò wá dàrú yóò pẹ́ ti dáadáa. tòdí wọn náà lọ wá nǹkan wá náà lágbé lé lọ mọ ìyẹnjú nǹkan rẹ ẹ̀kọ́ ní fáwọn ẹgbẹ́ kan àbá nínú àtúntò tí wọn náà fi ní bí nǹkan ṣe àbí ẹgbẹjọ tó yẹn àbúrò bá kiri ta ló kọ́kọ́ yẹn àbúrò bá kiri nínú ẹ̀kọ́ àbá àwọn ará màdínà nígbà táwọn ẹbí kú sallallahu alaihi wa alihi wasallam àwọn wá tètè kójọ ní tẹ̀sí fàtúbà ní fáìlà láti yan olórí mi nítorí kiri ẹrẹ tí àdéhùn tó bá lẹbi kẹkẹ àdíṣẹ tó gbé wá yìí èyí ṣe kiri ẹni wọlé nígbà kánẹ́bì tó ṣe ìjẹra wà lóhùn bàtà ìwà kú sílẹ̀ yìí onígbàlà wọlé báyìí pé ẹlẹ́tọ̀ láti ṣe yìí abákíra ọ̀run tó ti di fún ẹgbẹ́ ẹgbẹ́ ìlú ìjọba ẹ̀sìn dáàbò tó fún àlejò sọnù àdé ẹgbẹ́ tó wà láyé pé ìjó lónìí ní ọ̀dọ̀ kùrẹ́ ṣì tó ajá ara mọ́ta náà ti wọ́n ti kéde wọ́n ti wọ́n ẹ̀ yóò kàn jẹ́ agbódegbà mínísítà tó wọn. Ah! ó bá rí bẹ́ẹ̀ ó yà àtàlẹ́ bàá mú tó náà tó máa ń dà pẹ̀lú ọ̀tọ̀ náà ó ti rọ kí ni àwọn arábàjẹ́ sí yẹn nígbà tó bá ti sọ yẹn kí ló sọ tó kékeré pé abẹ́jẹ abẹ́jẹ náà tẹ́lẹ̀ iṣẹ́ yẹn làwọn ò fẹ́ kí wọ́n bèè mú àbá tó yára ara lè mú un. wọ́n fi wá mẹ́ abúlátìrì wojú mọ́rọ́ ni a ń mọ̀ wo nírú wo abúlátìrì yóò wà mẹ́ lẹ́nu kó tó máa jẹ́ olórí fún ẹ aṣáájú fún ẹ. ẹgbọ́n abúlátìrì lókè ni abúlátìrì ògbé ìwé ni mọ́rọ́ ti yìí ok kẹ àdìsí ló ń kẹ kó ti fẹ à àmẹ́bí ní ara amẹ́ka ni ẹ̀yìn ó kà máa jẹ́ olùrànlọ́wọ́. kò sọ pé èmi ni ẹ wo ni láti mi o tí ì kú títí kí o tí mo fẹ́ ọmọ rẹ̀ kò sọ pé gẹ́gẹ́ kan best man of the gini for the gini for the job àbá kí ni sọ bẹ́ẹ̀ nígbà tó ti sún yẹn ti àtọ̀rọ̀ tó lọ́jọ́ ó sọ kí n àkọ́kọ́ pé ẹnu ọdún rẹ̀ tẹ̀ ìdí òkùnkùn sọ ni pé ìní wùlí tú àlékún ẹ fi mí di olórí ní ọkọ̀dọ̀ ẹ̀ kọ́dọ̀ fún fúnra mi jẹ́ wàlá kù bí káyìrì kù kù dájú yín lọ o bí bá ti ń mẹ́ ẹ bàbá ẹ̀ wá tún mi jẹ́ o. nígbà tó kàn án mọ̀ rò kọ́ àbúbákẹ́rì ló mọ̀ ọ́n mọ̀ tó tó tó kù pé ọlọ́wà kẹ́rì fẹ́ kú mọ̀ rò yín ní kú dáadé nílùú. nígbà tí wọ́n rò nílẹ̀ fẹ́ bo ní nǹkan yẹn fójì ló jẹ́ yẹn ó wá mú ẹ mẹ́fà wọ́kàn balẹ̀ sí tó yẹ pé nígbà táwọn ènìyàn àlàyé gan ó ti fún ẹ ní ìró àlùjẹ nínú mi ìwà táwọn ènìyàn fún ó wá sàn mẹ́fà ẹnu nínú mi mẹ́fà sọ mẹ́fà yẹn fara wọn lẹ̀ lọ́sẹ̀ primary ìpè ẹ̀kọ́ wájà sí ẹ bá mọ tẹ́ẹ̀kẹ́ bá fẹ́ yíba kí abdullahi ọmọ mi wà pẹ̀lú pé tó bá fa àwọn èèyàn kan lẹ̀ tí yóò kà tó wà pẹ̀lú bá dọ́gba ibi tó abdullahi bá lọ yóò tó fi jẹ́ kan lé fún un. òun gbọ́dọ̀ jẹ́ ń jẹ́ ọmọ rẹ̀ nù. ẹbí wo òṣùmọ́n òṣùmọ́n lọ àtàlẹ́ lẹ́nu fẹ́ fún mi lórí ìgbìmọ̀ ìgbẹ́ ìgbẹ́ yìí. ẹ́ òṣùmọ́n lọ́wọ́ nígbà pé ẹ wá fa òṣùmọ́n alí náà ni torí pé nígbà tí ìmọ̀nù ká tó mú gẹ òun àtàlí náà ni a ò pé ká pé tuntun tó ẹ̀wọ̀n mẹ́rẹ̀ nìyẹn alẹ́dùn ẹnìkan wà dojú pẹ̀lú yóò náà tàbí ìjà tó kù àwọn ẹni ìṣíwájú wa ni. Nam Nàmí bá ń sọ fún arákùnrin Abdulrahman Musamman pé wọ́n béèrè ipò wọ́n mọ̀ sí ẹgbẹ̀gbẹ̀ èmi ní èmi ní tó o bá béèrè tó bá gbé wá fẹ́ ọdún rẹ̀ lọ́wọ́ ọmọ tó bá ti sara gbangba sí àjẹsọ ọ̀fẹ́ rẹ̀ wù mí ọlọ́sẹ̀ kí ni ọlọ́dàdà. wàjá fi sóòrè tìrìmìbì ó wà ní sóòrè tìrìmìbì bákan náà àdìsá rẹ̀ bìnnì máa ní kọ́ọ̀lù ó ní mọ̀ ní ìbàdàn kọ́dọ̀ àfáàlù ó kẹlà ìlànà òsì wọ́n ní ẹni tó bá béèrè ètò fún dáadáa wàmọ̀ ní ókèrè àlẹ́ yìí ẹni tó bá fọ́ọ̀sì pé àlọ́ gbà nǹkan yìí ni àdìpọ̀ ọ̀lọ́ káfíńkù láti ṣe à ń sọ̀rọ̀ lọ́rọ̀ àlẹ́ mọ́ ẹ̀dá ká ìpàdé nù ọdún rẹ̀ mọ̀lẹ́kà náà máa gá ìdí ọmọ sọ̀tọ̀ náà. fàyín náà máa jáma abẹ́yìn náà lọ́wọ́ wá sí abẹ́yìn náà tọ́lá mi ìdíhárò ṣẹ́ṣàlẹ̀ ẹni nǹkan tó fàyínà náà fáwọn ilátún ilà obìnrin àṣà lórí pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan náà ní ẹ máa ṣe lórí ọ̀tọ́lá fi pàrọ̀ ọkọ̀ àlà náà àbí kí ẹ̀wọ̀n ìṣàpá láàrin ẹ̀yẹ sí. àmọ́ mọ̀ náà àhá sọ́lẹ̀ wọn mìíràn àbíl àfà. èèpọ̀ àmọ́ mọ̀ ní àhá ẹni tó ẹ̀bá fún gbogbo àwọn àwùjọ ni wọ́n wà bẹ́ẹ̀ wọ́n fi kó bẹ́ẹ̀. ọmọ àtúbà náà jẹ gbogbo kẹjẹ bómi ilé sami kékeré ni wọn kàn ju iye lọ irú ẹni bẹ́ẹ̀ á lè mọ yóò mọ yóò mọ orí bọ bí àwọn ewu tó wà ní kéèyàn tẹ̀lé ọmọ àtúrò ànáfà àwa ẹni tó bá tẹ̀lé bí ìfẹnu rẹ̀ bá wí tó fẹ́ fà wá káàkiri tó wá wàfà àlọ́ ó lè mí ní ẹ̀jẹ̀ ń dó lórí láìláìlẹ̀ mọ̀ṣọ́rọ̀ òfin ìlà àbẹ̀lẹ̀ ìsọ̀rọ̀ hálà káfọ̀n hálà ìrẹ̀ bẹ́ẹ̀ yóò bá lọ aláàtọ̀délà ilà lè mọ̀ṣọ́rọ̀ òfin ilà lè rọ wàhílẹ̀ ẹni pẹ̀lú ẹgbẹ́ ni wọ́n pọ̀ tìgbà ìfọ̀nà fún yóò bá rẹ̀ ni wàhílẹ̀ ibi ìfàdádù wà yóò wá pa ìgbà ọlọ́run máa àtọ̀tọ̀ náà yóò ṣe ìgbẹ́ pẹ̀lú ìní tó wà lákọ̀ọ́lẹ̀ àkíyèsí kọ́lá jẹ́ bá fẹ́ tó láwùjọ wa náà dá wá ní ní àwùjọ sábà tó bẹ̀yẹ kò yẹ tó lórí nìkan náà yẹn ní sábà ti wà náà ní ibi iṣẹ́ wa ni àbí ní àwùjọ wa ni ṣé àfẹnìkan sì di ìrìn ìlú ó lè kéré mọ sábà ti adá yẹn gbogbo dàrú mọ ní àwọn yóò máa fọ pé ìgbà tó wà fún wọn ní pé ilé tó gbà bí. ó yẹ pé òun náà fẹ́ẹ́ ṣe ìgbọ́n ti fi fara gbangba bí mẹ́rin ti ń sọ fáyìn tó dé náà ilé yìí ní ẹkún ní pínlẹ̀ o mẹ́tọ́ ti mẹ́ta kí nínú o tó tiẹ̀ ló ń gbà kó wọn lè débẹ̀ àti kó wọn fẹ́ ti bá sí ẹnì kejì jẹ́. tó bá dé ẹgbẹ́ nu ni ó tó kéré ẹlòmíràn tó wá fi nǹkan ní ìbàjẹ́ àyìn òun náà tó gbèsè ra wọn àyè bẹ́ẹ̀ kọ́ kó lè bá débẹ̀ lẹ́nu láti kò fún ara wọn nígbà tó wọn kéde kan tiẹ̀ ọjà tó ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lẹ́bi pé ọlọ́run ti adáhùn tó wà tó wà dà rẹ̀ kọ́là nẹ́bi kọ̀ wà yìí nípa ìgbé lórí nípa pé àìkò kan ìkò ẹ̀sìn ìkò ayé rẹ̀ ni àwa ni tí yorùbá jẹ àgbà náà tó jẹ́ fàmì rẹ̀ ní pé iṣẹ́ ìbò ló fẹ́ ṣe àǹfààní ibẹ̀ tó bá dé bá nígbà tó ọlọ́run dé gidi ọlọ́run wa ni bákan náà àwa nígbà náà lè jẹ́ ọ̀ràn ẹ̀yìn nígbà wo tá a bá rí ipò yẹn ẹni yẹn náà ló dẹ́tọ̀ ní tó máa ṣe àtúntò ah, fẹ́ gbapò ẹlòmíì ni wọ́n gbé pọ̀tù ìgbà tó ẹ̀kún ló lẹ́tọ̀ pẹ̀lú ah, máa tó fi takọ̀ o nígbà tí wọ́n bá gba kínní ẹni tí wọ́n gbé fún ẹ̀rẹ́gẹ́ni kápẹ́bù tó sì fẹ́ fáwọn yẹn dùn ún lápàdé tó bá jọrọ ẹsìn ló fẹsẹ àwọn ìyàrá rẹ àní ẹ̀yẹ gbà ọlọ́run bá sánú àtàrà ṣe sàlẹ̀ fún àgbẹ̀rẹ̀ sẹ́ńtọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá wà fọlọ́run.